ẹ kú àsìkò yìí ẹ̀yin onítèmi èmi ọmọ yín àbúrò yín ọ̀rẹ́ yín Gbàdàmọ́sí Oore Ìtàmínàt ló tún dé lórí ẹ̀rọ podcast ohun tí mo fẹ́ sọ̀rọ̀ yìí lórí lónìí ni oríkì kí ni oríkì oríkì dàbí ewì tàbí àṣàbà láyé àwa Yorùbá ó jẹ́ ọ̀nà tí à ń gbà pọ́n ara wa lé oríkì jẹ́ bí àmì ìdánimọ̀ fún àwọn ọmọ Yorùbá oríkì ló máa ń ṣe àpèjúwe ohun tí ènìyàn jẹ́ tàbí tí ó lè dà lẹ́yìn ọ̀la a lè pín oríkì sí ọ̀nà mẹ́ta ìkíní ni oríkì ènìyàn ìkejì oríkì ìdílé ìkẹta ni oríkì ìlú àṣàyàn oríkì ènìyàn jẹ́ ohun tí a fi ń pọ́n ọmọ lé ó máa ń sọ ìtumọ̀ ara rẹ̀ àti ìdí tí a fi sọ ọmọ náà bẹ́ẹ̀ fún àpẹẹrẹ àjọkẹ́ ọmọ tí gbogbo èèyàn máa ń kẹ́ àmọ̀kẹ́ ọmọ tí a mọ̀ tí a sì ń kẹ́ abẹ́bí ọmọ tí a bẹ̀ ká tó bí eléyìí lè túmọ̀ sí pé àwọn òbí rẹ̀ rí ìdánwò ráńpẹ́ kan tó bí tàbí ọmọ náà jẹ́ àbíkú ìyọ̀ǹda ọmọ tí a yàn kí a tó bí báyìí la dánu dúró lórí ẹ̀rọ podcast lónìí títí ọjọ́ mẹ́jọ èmi Ọrẹlúwa kì í tán sọ wípé ká pàdé láyọ̀